الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يحده الله فهو المهتدي ومن يلل فلا هادي له أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها قال فقال بلال بن عبد الله والله لنمنعن لنمنعهن قال فأقبل عليه عبد الله فصبه سبا سيئا ما سميته سبه مثله قط وقال أخبرك عن رسول الله صلى الله عليه وآله وسلم وتقول والله لنمنعهن وفي لفظ لا تمنع إماها الله مساجد الله عن عبد الله بن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعد الظهر وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وفي لفظ فأما المغرب والعشاء والجمعة ففي بيته وفي لفظ أن ابن عمر قال حدثتني حفصة أن النبي صلى الله عليه وسلم كان يصلي سجدتين خفيفتين بعدما يطلع الفجر وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وآله وسلم فيها عن عائشة رضي الله عنها قالت قال قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعتي الفجر وفي لفظ لمسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها هذا هو قف الله وضع ترى كده فانا محمد صلى الله عليه وآله وسلم ní ìtẹ̀síwájú nípa àlàyé tíra alhamda al'umda fil ahkam lè tí a ń káàsìra wa létí láti bí oṣù mélòó kan sẹ́yìn abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa kó mọ́jọ kí ṣàìtọ́ nǹkan nínú sí kankan níbẹ̀ hadisi afáwà abdullah ọmọ umar tí ṣe hadisi ìkẹtàdínní àádọ́rin hadith number sixty seven 67 náà ni afẹ́kà látọ̀dọ̀ anábi sallallahu alaihi wa alihi wasallam qala idha sta'dhanat ahadukum imra'atuhu ila masjid èyíkéyìí nínú yín tí ìyàwó rẹ̀ bá gbà yọ̀ǹda wípé òun fẹ́ lọ sí masjid fálá yamna'aha kò gbúdọ̀ kọ̀ fún láti lọ kọ́ọ̀n blabna Umar bá sọ̀rọ̀ yìí ọmọ rẹ̀ Bilal ibn Abdullah wọ́n wá ní wọ́lọ́ọ̀hì òun fi ọlọ́run ọba búra lánàmnà àhùnà lánàmnà àhùnà pé òun ò ní jẹ́ kí wọ́n lọ wọ́n ní lọ mọ́sáàsì kankan kódà kan gbà yọ̀ǹda wọ́n ní òun ní jẹ́ wọ́n lọ kọ́ọ̀lù onífà agbára àìléhi Abdullah wọ́n ní Abdullah bin tó ń sọ̀rọ̀ ó bá kọjú sí ọmọ rẹ̀ tí ṣe Bilal ọmọ Abdullah ọmọ Umar fasabahu sabanseya ó wá láìfí ẹ̀ ó bu ó láìfí ẹ̀ máa sẹ̀mí tòhó sábàhu mìsíláhù kọ́tùn kódà yìí gbọ́ rí yìí gbọ́ bí tí abúlé ọmọ Umar tó ti búyàn báyìí rí wàkọ́ọ̀lá ukhbiruka an rasulillah sallallahu alayhi wa sallam ó ń sọ fún yín pé èmi ń fún ọ nírò nípa ànábì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ń fi tó ọ létí pé ànábì sọ báyìí wa taqulu wallahi lanamna'hunna wọ́n sì tún fọlọ́wọ́n bá búra pé àníṣẹ́ báwọn obìnrin rẹ tí wọ́n bá béèrè yọ̀ǹda lọ́wọ́ rẹ pé àwọn fẹ́ lọ jọ́sìn nílé ọlọ́run ò ní jẹ́ kí wọ́n lọ wa fi lafzin li muslimin nínú ẹgbàwà àti ọ̀dọ̀ àfáà muslim ó ní látẹ́mìnàrú ìmá àlọ́hí masajidallọ́ ẹ mọ́kọ̀ fún àwọn ẹrúbìnrin olúwọba dẹ́dà láti máa lọ sí mọ́ṣálásí olúwọba dẹ́dà àkórí tí a lè fún hadithi òun náà ni kùrújù nìsáyí ilal masjid lílọ àwọn obìnrin sí si mọ́ṣálásí gharibul hadith àwọn gbólóhùn tí ó súnmọ́ kí ó fẹ́ takókó nínú àdífì yìí gbólóhùn ìstádànà ti ayetolabat al-izna wasamah orípa ti mọ̀ nínú sọ́rùfù pé alif àti sin àti tà yẹn yufidu tolab ìfẹ́fọ́ hmm? àlà ayetolabul fi'l so istadhanati bí mánà talabat al-idhni wasamah ó béèrè ìyọ̀ǹda imra'atuhu zawjatuhu ìyàwó rẹ̀ ó náà ni imura'a rẹ̀ ó náà lóbìnrin rẹ̀ ó sì lè má jẹ́ ìyàwó ń gbà mí kó jẹ́ ẹni tó ṣe wípé èèyàn ní wìláyà lé lórí wìláyà ti ṣẹ̀ríà ilal ìlàlìkúrúùjì ilẹ̀ ìhìlì sọ́lá láti jáde lọ kírun ní mọ́ṣálásí fa akbala alayhi ibn umar ìtajaha ibn umar ila waladihi liyuqabilahu bil kalam ibn umar ó kojú ó dojú kọ ọmọ rẹ̀ ó kọjú sí ọmọ rẹ̀ láti dojú ọ̀rọ̀ kọ fasabahu ayé ṣàtàmọ̀hu wàhábàhù wa sábàáhú ṣàtàmọ̀hú ó láìfí ẹ̀ ó bú sẹ́yí án ṣẹ̀dí dáhùn yẹ̀súhù máa ń wú jìhà ilé yìí tó ṣe wípé ẹnikẹ́ni tí ó bá dojúkọ nígbà tí wọ́n bu yẹn yóò rí pé ojú rẹ̀ korò kò ní rí ìdùnnú ní ojú rẹ̀ pẹ̀lú èébú tó gbà lọ́dọ̀ <clears throat> bàbá rẹ̀ bákan náà أخبرك أحدثك والمراد منها وما بعدها الإنكار يا èmi sọ fún ọ pé ànábì sọ báyìí ìwọ́dẹ̀ tó ń sọ wípé rárá tẹ́ ò ní jẹ́ kí àwọn obìnrin kí wọ́n máa lọ sí mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tí wọ́n bá gba ìyọ̀ǹda ìmá Allah yìí ìtumọ̀ ìmá ni àwọn erusiyan ọlọ́run ọba lóbìnrin àwọn náà a ń pè ní ìmá ìmá ulọ masajidallá amkinatu sujudi lahu àwọn àyè tí a palẹ́sẹ̀ fún ìjọsìn fún Allah tàà tí máa ń forí kanlẹ̀ fún ọba adẹ́dà bákan gbólóhùn ìdọ́fàtí alìmá wàlìmọ̀sáàjìd ìlàlá ìsàfitì àwọn ẹrúsìn ọlọ́run ọba lóbìnrin sọ́dọ̀ ọlọ́run ọba àti ìsàfitì mọ́sálásí sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìjúwe ló jẹ́ sí ọgbọ́n àti ẹ̀kọ́ tí ń bẹ nípa pé ká mọ́kọ̀ fún wọn láti má wá sí ilé olú ọba kẹ́dàá nígbà tí wọ́n bá tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ wa nítorí wípé àwọn ẹrúsìn ọlọ́run ọba lóbìnrin tí a ń sọ̀rọ̀ wọn yìí lóòndíwọ̀n gbà tí ìyọ̀ǹda bá ti wá tọ́tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ wa ẹ̀tọ́ ló jẹ́ káyọ̀ǹda fún wọn pàápàá jùlọ tí ó bá ṣe wípé fìtínà kankan ò rọ̀mọ́ lọ sí wọn tí fìtínà kankan ò bá ti rọ̀mọ́ ṣùgbọ́n tí fìtínà bá ṣe rọ̀mọ́ nílọ mọ́sáàsì wọn tẹ́ pé fìtínà ni ó bí ẹjọ́kọ̀ wọn sílé aṣẹ́rìhú alìjìmáàlì àlàyé lákòótán sọlátùlù jama'a àti mọ̀ṣúrò àtúnfin asìlì lirrijal irun jama'a ní kákí lápapọ̀ aṣẹ́lófin fún àwọn ọkùnrin nípìlẹ̀ li annahum ahlul quwwah nítorí pé àwọn obìnrin àwọn ọkùnrin tí a ń sọ̀rọ̀ wọn yìí àwọn náà ni wọ́n ní ìkábáni wọ́n sì láǹfààní láti jáde kúrò nínú ilé yálà láti wá ìjẹ̀mú tí àwọn ará ilé yóò jẹ lọ ni tàbí láti lọ fún ìjọsìn ọlọ́run ọba tàbí láti lọ fún aljihad ilé tí a mọ̀ sí ogun ẹ̀sìn ọlọ́run walakin la basa ala nisa'i ha ṣùgbọ́n kò sí láì fi táwọn obìnrin náà bá lọ jẹ́rìí láti lọ lọ jẹ́rìí irun ní mọ́sálásí tán lọ kírun kò sí láì fi ń bẹ̀. وفي هذا الحديث يحدث عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم نهى الرجال أن يمنعوا النساء إذا طلبنا الإذن لهن بالخروج إلى المسجد لأنهن إماء الله wọ́n nínú hadithi wọ́n ní àfọwà abdullahi ọmọ ọmọ ọ̀rọ̀kọ́lọ́n kó bá ní sàbá àtọmọ pé anábì sọ́lá sọ́lá ń kọ̀ fún àwọn ọkùnrin láti kọ̀ fún àwọn obìnrin lẹ́yìn ìgbà tí wọ́n bá gbà yọ̀ǹda pé fẹ́ lọ sí ilé olúwa lè annahunna ìmọ̀ allah torí pé àwọn obìnrin tá à ń sọ yìí ẹrú sìn ọlọ́run ọba ni wọ́n bákan náà a sì jẹ wọ́n lóǹgbẹ ìjọsìn nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n nígbà tí Abdullahi ọmọ Umaru sọ̀rọ̀ yìí ìtàrọ̀ Bilal ọmọ rẹ̀ tí ṣe Bilal ó ṣe ìtìrọ̀d ó ṣe ìtìrọ̀d ọ̀rọ̀ yẹn ó takò ọ̀rọ̀ yẹn dìmárọ̀ àmì tàgáyùrì náà ti gbogbo àwọn nǹkan tó ṣe wípé zẹ́jìrù wà ń bẹ̀ nígbà yà nábì táwọn èèyàn bá ṣe ń wóró yẹn jágbe mọ́ wọn bàbá náà sọ́là sọ́là lọ tán àwọn nǹkan yẹn ó rí yòrò so Bilal rí pé à àdéjì tẹ́ ń kó ti ibà ìyà bá àwọn obìnrin lẹ́ni sí ayé wọ́n di kí wọ́n sọ yàkuyà mọ́yàn lọ́wọ́ wọ́n ń kínú lé gan wọ́n àti ìgbọ́nà tán èyí tó ń lọ sọ wípé òun ní jẹ́ tí wọ́n lọ ò báwọn ìyàwó tó máa láǹfẹ́ lọ mọ́ra sí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílùú mọ̀dínà báyìí báyìí báyìí à ah, mi ní yọ̀ǹda fún wọn kí wọ́n lọ ó yìí sì pé òun ní yọ̀ǹda kí wọ́n lọ ṣùgbọ́n àfọ́ àbúlé àbúlé Umar torí pé àwọn ní wọ́n wà gayur lórí ìtìbà pé kánpọ̀ tẹ̀lé ànábi sọ́lá wọ́n ní owó ìtẹ̀lé ànábi sọ́lá àlùwárí ọ̀sọ́lá so òun ló fà á tí wọ́n fi kọjú sí tí wọ́n fi láì sí ẹ̀gbá wọ́n ah, sọ fún apá bí sọ́bá ìwọ́n sọ wípé rárá wàá kọ̀ fún wọn ṣùgbọ́n nítorí pé Bilal rí wípé ha níta ẹ̀ sọ yìí <laughs> hàlù ti chẹ́ǹjì àwọn obìnrin ní ìsìn báyìí ọ̀rọ̀ wọn ti lágbára gan ẹ̀wọ̀n kan sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì ni o sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì bá nàbí ṣe lọ tán bá nàbí ṣe lọ tán gẹ́lẹ́ o ní o sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kejì so kárí wípé láti lè mọ̀ wípé ojoojúmọ́ ó ni ìṣesí ló yàtọ̀ ojoojúmọ́ ó ní àwọn èèyàn tí wọ́n ń gbọ́dọ̀ sọ́lọ́wọ́n ba lẹ́nu ni wọ́n ń kéré sí ni wọ́n mọ níwọ̀n sí kọ́lọ̀ọ̀bà àlejòlá kó jọ kó sí wálẹ̀ tí ó mọ̀ tún ayé sí o ní gbogbo ìgbà kí ìgbà tí ayé bá sọ pé àwọn fẹ́ jẹrà àwọn fẹ́ tàdé lọ́sàlọ́sàlámà ọ̀tọ́fíìkì torí pé Bilal rí wípé àwọn kọ̀ndíṣà àwọn èèyàn ti yàtọ̀ pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n jáde láyé tán wà mọ́ àádàsá tí hùn ní sáà òkùsù sọ́hún pàápàá jùlọ ogun àti wàhálà àtọ̀ràn táwọn obìnrin dálẹ̀ ó ló lágbára púpọ̀ faqala àlówó wọn ní lọ níṣẹ́ kán gbà yọ̀ǹda sí wọn ní òun ní fún àwọn ìyàwó tó ń wo òun ní tún wọn lẹ́ẹ̀kan lọ mọ́sálásí kọ́lá ghayratan wa wọ́n ní eléyìí tí àfá àti ìdáàbòbò àwọn èèyàn tí wọ́n jẹ́ àjìnàbí sí àwọn obìnrin yẹn kúrò níbi fìtínà táwọn obìnrin yẹn lè mọ́ dálẹ̀ tọ́mà ní mọ́sálásí yá a rí wípé lónìí tó bá jẹ́ pé àsìkò yìí tiẹ̀ wá ni yóò jẹ̀ fún wa burú ju àsìkò tí àfáwa Bilal tó jẹ́ ọmọ Abdullahi ọmọ Umar tó ń sọ yẹn lọ a rí wípé lónìí àwọn èèyàn máa fi lọ́fíńdà àwọn obìnrin wọ́n máa fi lọ́fíńdà àti tàbá rújù ìfẹ̀sọ́hàn ìta kọ̀rọ̀ ara ní gbàǹjo tabarruj kọ̀rọ̀ ara ìfise sàárà lọ́fẹ̀ẹ́ oníjẹ́ tabarruj àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ní káàbò ká fi pamọ́ ìfise anímọ̀sáhun nọ́sọ́lọ́sọ́lámọ̀ ìfise anímọ̀sáhun oníjẹ́ tabarruj lónìí bẹ́yàn bá lọ sí mọ́sálásí gbogbogbò èyíkéyìí ìlú ó kú olùtawà níbẹ̀ nìkan èyíkéyìí ìlú àwọn yóò wọ́n máa tákà pẹ̀lú kí ni o pẹ̀lú oníranran àtàbárùj ìfẹ̀sọ́hàn ọlọ́wọ́n bá sì ti mọ̀ kò gúnlẹ̀ fúru ní àwọn ọkùnrin pẹ̀lú tàbárùjù ọlọ́wọ́n ò fi tàbárùjù kò fúru ní ọkùnrin tó ló ti mọ̀ ní pé kò sí nínú ìṣesí wa ṣùgbọ́n àwọn obìnrin ọlọ́wọ́n bá àlékè ọlá ó fi ròyìn wọn wàlá tàbárọ́jìnà tàbárùjà lìjáàhìlì yàtìlúlá wàkọ́dúnà fi buyutikunna gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá àlejò ọlá ó fi sẹ́dò tàbárùjà àwọn obìnrin ni ẹmọ́fẹ̀sọ́hàn ẹmọ́fẹ̀sọ́hàn ẹmọ́fẹ̀sọ́hàn ẹmọ́fẹ̀sọ́hàn ilá mọ́sọ̀ àárọ̀ mímí àfẹ́ tó hàn fúnra rẹ̀ ìdílé ìtẹ̀ àti àárọ̀ èyí tó hàn fúnra o òun fúnra rẹ̀ lọ́hàn gbogbo a rí wípé ìṣe ìfi ẹ̀sọ́ ṣe sàárà ó ti di in tó jáléjáko láàrin àwọn obìnrin mùsùlùmí lónìí abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́lọ̀n kó bá tún àwọn obìnrin mùsùlùmí ṣe o. فأقبل عليه أبوه عبد الله بن عمر فسبه وعابه شديدا عبد الله بن عمر ọ̀rọ̀ tó sọ yẹn bí nínú ya mú sọ fọ́ pánà mi sálà sálà ń sọ báyìí wọ́dẹ̀ tún sọ bá mi wà láìfí ẹ̀ lẹ́annahu àárọ́dọ̀ hadita rasulillahi sallallahu pẹ̀lú wípé àníyàn rẹ̀ dáa àníyàn Bílálì dá lórí nǹkan tó sọ yẹn so ó sì òpin rárá sẹ́ àlóhun òun ní jẹ́ wọ́n lọ wa hadithu rasulillahi sallallahu alaihi wa alihi wa sallama la yu'aradu wa la yunaqadu bi misli dhalika ma ma hasunati niyya wa salima al-qasdi wọ́n ní hadith anabi sallallahu alaihi wa alihi wa sallam la yu'radu ayi sọ wípé kìí sí bó ṣe rínu ayi hadith anabi àìsí sọ wípé àgbà ọ̀rọ̀ yẹn máa mọ̀ hasunat níyà bó ti wulẹ̀ kí à ní èèyàn kó pí ọ̀kó dá tó wà sẹ́lì mọ̀lkọ́fì tó sì yẹ wípé ìtẹ̀yàn gbà lérò kò sí aburú kankan nínú rẹ̀ fàkámí mùrídí ní khairi láyù sí ìbàhú mélòó mélòó tó fẹ́ dáadáa tó pé dáadáa yẹn ò ní ṣe kí ni o kò ní tẹ̀ lọ́wọ́ àbí òun gangan fúnra rẹ̀ ò ní rí dáadáa yẹn kò ní rí ṣe ìhánà dálì kàjàfà fi tàbír alìmùnáàfì lè mọ́kànmì rasulillah sallallahu alayhi wa alihi wa sallam wa ta'zimila nítorí pé ìṣesí yẹn ìṣesí àìkẹ́kọ̀ọ́ ياي yááyì ìṣesí àìní ياي. yááyì pẹ̀lú ìmọ̀ bá ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam ìmọ̀ bọ́rọ̀ ànábì lò òun ni àwọn nǹkan wọ̀nyí torí pé ṣé n tó ń sọ ni pé tánàbí náà bá sọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn bá bílẹ̀ náà gan ló sọ ṣé yóò wà rọ́dọ̀ sallallahu alayhi wa sallam wípé ara ṣe ànábì ń tẹ́sọ mi ìgbà máa kọ̀ fún wọn sẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣèhádùn látọ̀dọ̀ tí wọ́n gbà fìtínà ti abátún wá tún wọ́n lẹ̀ pẹ̀lú bọ́tún ṣe ìyànmọ́ tó iná nǹkan tún burú jù báyẹn lọ ní tó ń fi wò ó nìyẹn ṣùgbọ́n àfa Abdullahi bin Umar fàyà ẹ̀ pé ọmọ àkẹ́ lọ fẹ́ yà mo sọ ọmọ kánà bí sọ báyìí wọ́n lórí ọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ sí Bilal tí Bilal jáde láyé wọ́n sọ̀rọ̀ síra mo sọ fún fáànù sọ báyìí wọ́n sọ wípé sọ́sọ́lá sàlámù ìkan náà àwọn ọmọ kéékèèké nílùú Madina wọ́n fi òkó sí òkò òkò jamrọ̀ òkò kéékèèké pebbles wọ́n fi ń ṣe tàbí kan wá rí wọn ó sì wá rí wọn wá ní anábìsọ́lá ah, sàlámù sọ wípé àwọn òkò kéékèèké kò lè pẹ́yẹ́ kò lè pa kò lè pẹ́ yẹ̀ ṣùgbọ́n ó lè fọ́ ojú mẹ́jẹ̀ orí ọkọ̀ tó bọ̀ kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ ó sọ fọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó bí ọjọ́ mélòó abúlẹ́tìnú gáfàlì tó rí gbà but mo sọ fún ẹni kẹta pé mo sọ pánà ìbísọ̀ láti láti òkú ó lọ tún fi ń ṣeré yìí fọlá òkàlímọ̀kà bá dẹ̀lẹ̀ yòó èyí tó bọ́ sọ̀rọ̀ látòlì lọ wà má kàlámọ̀hu àtàlùmọ̀ Abdullahi bin Mugafal kò bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ tó fi jáde láyé fèlè yìí ó ń jú wa gáírọ̀ táwọn sàábé tí wọ́n ní sí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam tánàbí bá sọ̀rọ̀ wọ́n ní irí ẹ̀wò pàápàá àbótulẹ̀ kó mọ́ ìgbọ́n àwọn tulab ní fọ́sùlù ní àná ó ń bèèrè lọ́wọ́ kí ni ìjìyàwó ni ó wà fún ẹni tó ń fa irùngbọ̀n pé ìjìyàwó gangan ló wà fún ẹni ẹgbẹ́ òun fẹ́ mọ ìjì àti ìdí mo sọ ni pé àwọn sàbẹ́ kì í béèrè rúbèrè báyìí radiyallahu anhu wọn ìbéèrè rúbèrè báyìí àwọn sàbẹ́ ìbéèrè bẹ́ẹ̀ rárá àáfùlùwà wọ̀kálìfù yahudu wọn nasọ́ra ẹ fi irùngbọ̀n bí ò bá sọ ìlà gan ládìmọ́ tí ọ̀ràn yẹn ní kásí so kìí ṣe yí pé kí wọ́n sọ ìlà tí ń bẹnu tẹ̀ṣírí fún wa òun ló rọ̀ mọ́ ìkọ́ ọmọ tẹ̀ṣírí yẹn abadan iná máa ń rùtí náà lákìlá lè rùbùdíyà láàlè ìdìrọ́kì rùbùdíyà so kìí ṣe wípé ká mọ ìlà tí ń bẹ nínú tẹ̀ṣírí òun ló rọ̀ mọ́ tẹ̀ṣírí yẹn ní ṣíṣe láà lára lẹ́bí náà mọ̀ ní kútìbà alékùnmù sí àmì kàmọ́ kútìbà lẹ́lẹ́bí náà mi kọ́bìlìkùn làálàkùn ìlà nìyẹn ó sọ fún yín làálàkùn bóyá tẹ́bà fi gbàwẹ̀ tán bóyá ìmọ̀ ní ìgbàgbọ́ ní ìbẹ̀rù tẹ́ ní nínú olúwa dẹ́dà bóyá yóò lè wà mùrùtẹ́fì àìbẹ́ẹ̀kọ́ ni ádàhùà ó sọ ìlà fún wa ṣùgbọ́n tí ò bá sọ ìlà fún wa yẹn ò túmọ̀ sí bá ní ṣe ìlà wo ní bẹ́ẹ̀nù àṣùbà tó jẹ́ méjì ta ló mọ̀ kí ni ìdí tí àṣùbà méjì tá ẹ̀jẹ̀ jí náà ta strong nígbà tá wá ṣiṣẹ́ lọ tá ti lálàsí tó wá di ìrọ̀lẹ́ tó di alẹ́ wọ́n ní ká ìṣà rákà mẹ́rin kí ló dé tó jẹ́ mẹ́rin ta ń mọ̀ kò sí ẹ tó mọ̀ torí pé ìdí tó jẹ́ mẹ́rin wọ́n sọ fún wa àdẹ̀ní láti mọ wá ìdí yẹn káàkiri so tí ìlà bá tí ìlà bá wà màrúfà fine fàbí ìwà ní ìmọ̀ wà ní kẹ́lẹ̀tì mọ̀jìhúlá fàbí ìwà láti mọ̀tì gbọ́nà ọ̀bá ti mọ̀ ìlà ìtumọ̀ pé ajẹ́ mùsùlùmí náà nìyẹn ká ní ìtìsìláàmù fún àwámìrìláì àwa la ní pọ́blẹ̀mù yẹn pọ́blẹ̀mù yẹn kì í ṣe pọ́blẹ̀mù àwọn sọ̀hábà àwọn tàbí ò ní ogun ọrú àwọn pọ́blẹ̀mù yẹn lára àwa la láwọn pọ́blẹ̀mù yẹn lára wọ́n sọ mú ní àwọn tàbí ìbéèrè mú béèrè báyìí pé kí ló ti kejì àwọn onímọ̀ ní báyìí ìjì àti ìbẹ̀fẹ́ tó bá farugbọ̀n náà ni wípé ó yapa àti ànábì ìyẹn náà ti tó ẹ́ sẹ́yìn ò tó ni ọlọ́wọ́n bá ní Suratu Nur fal falyahdhari alladhina yukhalifuna an amri an tusibahum fitnatun aw yusibahum adhabun alim Allah ni kan lọ kan lọ sọ ara wọn kan lọ dókò ara wọn jẹ kan lọ sí mẹ́dọ̀ kan lọ jẹ́ tí orí wọn kó fa àwọn wo alladhina yukhalifuna an amri àwọn tó yẹ pé táwọn nígbà ti pàṣẹ báyìí opposite làwọn ó ṣe ọlọ́run bá dẹ̀ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbé mọ́ kánà lè múmi ní wà láàmùmínà ìdákọ̀dọ̀lọ́hù wárọ̀ súúlùhù àmọ́ ẹwọ nǹkan ìdákọ̀dọ̀lọ́hù wárọ̀ súúlùhù ọlọ́run ṣe átfù ànábì pẹ̀lú ara rẹ̀ ó túmọ̀ sí wípé ẹgẹ́ bí ọ̀rọ̀ tí Ibn Qayyim Jawziyya sọ wípé ànábì fúnra rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam. Anabi ni ní istiqlaliyatu tashri' ànábì lè ṣe tashri' tí ó sì sínú kùránì anábìlì tàṣírí pé kí ní ìbóṣerí bóṣerí bóṣerí bóṣerí ní ó sì ti dẹ̀sìn náà nìyẹn ìbólówà nù kùránì pé tó kù bá kú bẹ́ẹ̀sì kí mùsùlùmí ni tó wà nù kùránì pé tó kù bá ti kú o ẹ pàṣọ sí lára o ẹ kírun sí lára mẹ́fà ni o mẹ́jọ ni o gbogbo àwọn àlàyé yẹn tó wà nù kùránì kò sínú kùránì ọlọ́run bá dẹ̀ tó sọ wípé wà látù sọ́lé aláàdé mínihú mọ́ta abádá nínú kùránì kò dẹ̀ sí nínú kùránì wípé tó kù bá kú bá ṣe kí ni o bá ṣe kí lùsùlà kò sí nínú kùránì ọlọ́dẹ̀ tó rí bá sí súnà yẹn padà wípé wà látù sọ́lé aláàdé mínihú mọ́ta abádá èyí kẹ́yìn náà mọ̀ náà fi kìtọ́ àfi lè kú látòrí ọmọ tó kìrìsìlámọ́ ìwé ìwọ́n ni wọ́n sọ sẹ́rùn zúrà dáṣà àti mẹ́gbà tí àìní sọ ni. hábà wà kò clear so ìtìkìlálẹ́ àtù tẹ̀ṣírí tí dùkọ́ yìí mi sọ nìyẹn anábì sọ́là sọ́là ó lè ṣe tẹ̀ṣírí ó sọ pé báyìí ní nǹkan báyìí ṣe nínú ẹ̀sìn tí ó fi hold ọlọ́run bá sì tún rí fáà sí ìrùn jànáta yẹn nínú kùránì tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fánàbí sọ́là sọ́là máa nà wípé ọ̀rọ̀ jànáta kò sí nínú sínú kùránì àwọn sàbẹ́ kì í béèrè bá àwọn béèrè bá yẹn ìwọ ló dẹ̀ fẹ́ múlé tí wọ́n báyìí lẹ́gbẹ̀ẹ́ lálìjọ náà o fẹ́ wà níbi táwọn tàbí wà àwọn àtàbù rírà kẹ́ẹ̀mọ́ jọjọ nájú àwọn rírà àwọn ìbéèrè àwọn ìbéèrè tí yọ́yọ̀ ń tọ́yà àwọn ń béèrè so tí ó bá sí ìjìyà mídú wípé ẹni ẹ ṣe pa sí sáré fi sọ káfà ó ti tó ó ti tó ní tọ́lọ̀ ti lè fi àjẹyàn náà ayé bó gbọ́ àbó gbọ́ ni ànábì sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ ó tẹ́lẹ̀ àwọn sọ̀hábà rìdúwánúlá aléhì àwọn yìí bèèrè bá àwọn ìbéèrè wọn wọ̀n báyẹn wọ́n ìbéèrè tánàbí bá ti sọ báyìí àwọn ń ṣiṣẹ́ lọ ti wọn nìyẹn ànábì ti sọ báyìí wọ́n níwáyì wọ́n ń ṣe lọ nìyẹn alìtìbá alkamin láyà ṣubù hushak ìtẹ̀lé tó jẹ́ wípé ó pé tányányán tó yẹ pé nígbà tó bá ń tẹ̀lé yẹn iye méjì kan tó ní wá sí wọn lẹ́nu kí àmọ́ jẹ wọn báyìí kí a máa jẹ wọ́n lórí tọ́lá àtànábì wọ́n ní padà wọ́n dùn náà ni wọ́n dùn náà ni so ló fi jẹ́ wípé ma'rifatu li'illa aw li'ilal fi at-tashri'at ká mọ̀ ìlà àbí ìlàl ìdí tọ́lọ̀ bá ti tọ́jú kásíbẹ̀ kásíbẹ̀ kásíbẹ̀ tá a bá mọ̀ wọ́n fẹ́ ká mọ̀ ni tá a mọ̀ kò àmọ̀tà álìkì pẹ̀lú ṣíṣe ẹnìkan náà ní kírun àsùnbà ó dìgbà tó ń bá tó mọ rísìn tó fi jẹ́ rákà méjì orí rísìn yẹn ni ó wà táàfi kí wọn àsùnmọ́ àyẹn tán alifájà ló ṣe kí ni o tí ó fi ọ̀sẹ̀ dẹ̀mọ́ kó sọ pé òun ní kí àfi tó ń bá mọ ìdí tó fi jẹ́ méjì kò ní rírun yẹn kí one òfò àkọ́kọ́ òfò ẹlẹ́ẹ̀kejì ni pé rìsáàsì tó lóun ṣe òfò náà ló ṣe kí o òfò ló bá dé ó pòfò ọ̀nà méjì láàfáàfin ní ìnàmá rùtínà lè ákílá lè kọ́ ọmọ tilẹ̀ òbòdìyà làákàyè yìí wọ́n fún wa ká fi jọ́sìn fún olúwa dẹ́dà ni lè yíkọ́ ọmọ tí alìrùbòdìyà láàlì ìdírọ́kì rùbòdìyà kìí ṣe pé ká lè fi mọ ìdí fọ́lọ̀wọ̀n bá àlékọ́ láti ṣe àwọn ìdájọ́ ẹ̀sìn kan lófin àbí ìdí tó fi sọ pé ká mọ̀ sí un pàmẹ́ntàrọ̀ ká mọ̀ ẹ̀rù ti àmì ìkọ́ ọmọ ti rùbòdìyà ẹnikẹ́ni tó bá fi in wọ́n rán tó gbèjù sílẹ̀ tí ò rán tí wọ́n rán lè jẹ́ rákìlì bùbíyà torí pé ó fẹ́ mọ ìdí tọ́lọ́run fi ní kájọ́ sí fún òun fẹ́ mọ̀ fàtàjíbú alẹ́rùbòdíyà kò ní rọ́lọ́run bá sùn wà lámúyúdírí àrùbòdíyà ìdí yẹn tọ́lọ́run fi ní kásùn oríṣẹ́ kí ni o kò ní kíláàsì so ìṣesí kọ́lọ̀ọ̀bà nìkọlá kí ó la àwa àlúmọ̀ ń bẹ́ o ìṣesí pé a fẹ́ mọ ìyà tó rọ̀ mọ́ àwọn tẹ̀sìrì àti kọ̀ọ̀kan tí ò bá láǹfààní ànábì sọ́lá sọ́lá ò ní sọ fún wa àbákúté lórí àlìjẹ́nà ní ìsìláì àkúkú ní nírùngbọ̀n kò sí nírùngbọ̀n ní àlìjẹ́nà àbálọ̀ sórí alọ́mà àlìjẹ́nà kò sí nírùngbọ̀n bẹ́ẹ̀ bí pẹ́sípẹ́sí àìbí bí pẹ́sípẹ́sí mẹ́ta bí jókànjókà alẹ̀mọ́ <laughs> òun ni ó wà ń bẹ̀ kò sí nírùngbọ̀n láàlìjẹ́nà à ní nírùngbọ̀n ẹnìkan bèèrè pé wáì tí àfúwá nínú nírùngbọ̀n láàlìjẹ́nà ẹnìkan ló ìkan náà mọ̀jùmọ́ àti mo wà online ìkan náà àwọn ikú àtọ́jájọ ànímọ̀jọ́ àwọn adáhùn pé ìdí náà ni wípé kò sí teklif kankan lálìjẹ́ náà kò sí pé èèyàn ọlọ́nlá kankan bọ̀yàn lọ́rùn láti ṣe inú sẹ́ẹ̀sì kò sí ayé ni teklif wà á ti dìbò láyé á ti wà lọ́dọ̀ ọlọ́run so kò gbogbo tí wẹ́ lálìjẹ́ náà ifọ̀ àlú mọ́ sí tún ni kò sí mọ́ ṣe ń tó bá ti wọ́ ni kó mọ́ ṣe mọ́ ṣe kankan ò sí ní àlìjánà so kò sí tẹ̀síríwù kankan lálìjánà kò sí pàápàá bùtìlẹ̀ kó mọ̀ sọ́sàlọ́sàlá tọ́lọ̀bà nìkan lágbójọ ọ̀pọ̀ tí wọ́n àlìjánà so gbogbo eléyìí náà ilé ayé náà lọ́mọ mo lo nìkọ́bù oníkan mo lo jẹ̀lìbáàbù ní sùsà nǹkankan gbogbo ẹ̀ ayé náà ni tẹ́yẹ̀ bá ti wẹ́ lo tọ́ bọ́ sínú sàárè ráyẹ̀ ó ti parí kò sí tẹ̀síríwù kankan mọ́ kò sí tẹ̀kílífù mọ́ ó ti free kọ́lọ̀ ọba àlejò lákòjọ kó sálọ́mà àlìjẹ́nà so ìṣesí òbí ibn Umar Abdullahi ibn Umar ìṣesí òbí nínú òbí nínú gan torí pé Abdullahi ibn Umar nínú àwọn àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ní tàhárí pẹ̀lú ìtìbà ó ní fábílẹ̀ ibn Umar lọ́wà nígbàtà ànábì sallallahu alaihi wasallam ṣe hajjatul wada' ìgbà tó gbé harami ní eh, zulhulayfa tí ànábì rìn síwájú dé ẹ̀wọ̀n lánàbì lọ lọ fún sáré níbì kan bàtà abdulhamid fẹ́ ṣe hajj ní ọdún tó tẹ̀lé abdulhamid bàtà òun náà gbára mi tó débẹ̀ náà òun náà lọ tọ̀ níbi tánàbì ti tọ̀ yẹn radiyallahu anhu wọ́n á bèèrè lọ rẹ̀ pé à ah, kí ló dé tó fi lọ tọ̀ níbi láàrin ìtọ̀ yẹn pé à ah, ṣe ṣé nǹkan kan tó rọ̀ ògbọ́lọ́ọ̀bà àlejọ́lá bánàbí ṣe lọ́ọ̀bẹ̀ láyà tààlà kù bí tẹ̀ṣẹ̀rẹ̀ òfin ẹ̀sìn kankan ọ̀rọ̀ mọ́ o ṣùgbọ́n láwọn pé ànábì sá tọ̀m̀bí èmi náà fẹ́ ṣe kí ni o tọ̀m̀bẹ̀ so ògbọ́lọ́ọ̀bà àlejọ́lá kí ó bá yọ nítorí bí wọ́n ṣe rí ni gbogbo ni gbogbo ni wọ́n lánàbí gbé ara mi ní sùúrù lẹ́fà ẹnìkan wá ní òun fẹ́ gbé ara mi níbì tó súnmọ́ ẹgbẹ́ ìdùnnú wọ́n ló wá lọ bá ìkan àwọn àfà ní àsìkò náà wípé tí òun lè gbé ara mi níbí náà àfà yẹn sọ wípé ìní àkáfà alékàl fitna mo ń páyà fìtínà tọ́lọ́wọ́n bá sọ́nú sóràtù nóòrù pé fálíyádàrí alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum azabun alim fìtínà yẹn òun páyà pé yóò sọ̀kalẹ̀ lé lórí wọ́n sọ fún ẹ pé ànábì dé ìrọ́m ní zulu lẹ́bà ìwọ́n sọ pé ó fẹ́ lọ gbé lọ́gangan ibì kan bẹ̀ yẹn fansajas ó yà tọwọ́ ọmọ rẹ̀ bọ́ torí pé òun náà fẹ́ jẹ́ kí fìtínà ti kí ni o kójò fìtínà kó rọ̀ lé òun lórí so eléyìí násù àti ráàyù tó bá tó bá fẹ́ kọlura ráàyù ó jókòó ni o nọ́ọ̀sù ó sì kí ni yóò dúró ráàyù ó ṣubú nọ́ọ̀sù ó lè kí ni o yóò dìde fíjú hadith annáhíu an mani nisa hudura salati fil masjid li ghairi maslaha shar'iyya wa baytuha khairun laha àwọn ẹrúbìnrin láti lọ sí mọ́sálásí wọ́n kọ̀ fún wa lè ráìdì mọ́síláà tó bá ṣe wípé kò sí mọ́síláà kankan tí ó rọ̀ mọ́ òfin ọlọ́run ọba tí ò bá ti sí ń bẹ̀ so báyìtò ha khairun laha wọ́n ní kó kírun nílé rẹ̀ olóore ju kó wá kírun ní mọ́sálásí lọ ṣùgbọ́n tó bá jẹ́ wípé hájà kan wà ní mọ́sálásí jẹ́ pé hájà yẹn ò lè wá bá nínú ilé wà mọ́sálásí bí ní ìpè báyìí mọ̀jálìsù dìkì mọ̀jálìsù lẹ́ẹ̀lì halakọ́tù lẹ́ẹ̀lì durus ó ti yé ẹ̀hẹ́n ìyẹn ní ìpè báyìí hájà béèrè fún kó nímọ̀ nípa ẹ̀sìn rẹ̀ àbí bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀sìn yẹn kò dẹ̀ lè wá bá nínú yàrá rẹ̀ so ẹ̀tọ́ béèrè fún kó wá sí mọ́sálásí bákan náà jawazu khuruj al-mar'a ila al-masjid bi shurut shar'iyya ìgbàláyé pé obìnrin lè wá mọ́sálásí pẹ̀lú àwọn mọ́jẹ̀mú eléyìí tí ó bá ṣẹ̀ríà mu alákọ̀ọ́kọ́ nínú àwọn mọ́jẹ̀mú tí àfáà kà kalẹ̀ síbí anta khuruja taflatan ghayra mutatayyiba kó jáde nínú ilé rẹ̀ lẹ́yìn tí ò lo lọ́fíńdà lẹ́yìn tí ò lo pàfúùmù fàlátàmùsù tí ìbán kò gbúdọ̀ lo pàfún àwòbùkúrọ́ tàbí tùràrí yẹ́jìdù rìjálù ríhà tí àwọn ọkùnrin òfùwà mọ̀ gbọ́ òórùn rẹ̀ ní lára rẹ̀ torí pé ẹni tó bá lo tùràrí àbólo lọ́fíndà àbólo pàfún nínú obìnrin tó jáde torí káwọn ọkùnrin lè mọ̀ gbọ́ òórùn lọ́fíndà sí bẹ́lá rẹ̀ anábì sálà sálà sọ pé fàyí àzáàlìyà onísìnà ni obìnrin yẹn lè yẹ́ jìdá rìjálù rìhà káwọn ọkùnrin kan lè bá àwọn gbọ́ bóyẹ káwọn kọlọ̀rọ̀ sí nínú àwọn tí àìsàn ń ṣe àgbọ́yé wọn nínú ẹ̀sìn àwọn sọ wípé láàmù yẹn pé láàmù tàlí ni pé tó bá jẹ wípé kìí ṣe torí kí ẹ̀rùn kí wà ànábì sálà sálà sọ pé lè yẹ́ jìdá rìjálù rìhà torí káwọn ọkùnrin ó lè bá rí káwọn lè bá mọ gbóòórùn rẹ̀ pé obìnrin tó bá lò ó ní tìtorí pé káwọn ọkùnrin mọ́ gbọ́ òórùn lọ́fíńdà láàrẹ̀ pé àdì ó lè lò bá ti ṣe pé àníyàn rẹ̀ ni ọlọ́run bá fẹ́ ẹ̀wọ̀n káàrẹ̀ mọ́ sọ àwọn ọ̀rọ̀ pé àníyàn iṣẹ́ ẹ̀dọ́kàn ni ẹ̀dọ́kàn rẹ̀ ó dẹ̀wọ̀n náà dìjọ náà pé lìyẹ́ jìdàrí já lórí àà nítorí káwọn ọkùnrin lè bà mọ́ gbóòórùn lọ́fíńdà láàrẹ̀ tó obìnrin tó bá lò ó ní kí láìṣe ìtìtorí ìyún ó lè lò rárá ò kò lè lò kò lè lò láàmù yẹn kìí ṣe láàmù tààrí láàmù lè ákíbà ní ó ti yé láàmù lè ákíbà ní in tó ti torí rẹ̀ ló náà ní káwọn ọkùnrin lè bá mọ́ gbọ́nà rẹ̀ ṣíkìlà fún kìí káwọn ọkùnrin lè bá gbọ́nà rẹ̀ kó má wulẹ̀ lò ọlọ́run bá ní fàlìsákọ́tọ̀ hu alu fìràwùn lìyàkúnà làhùn àdúwán láàmùlẹ̀ àkíbà ní lìyàkú náà làkú kò sí nǹkan tí wọ́n fi gbé mú sáájú pé àà ah, wọ́n ní ọmọkùnrin tó bá ti bí kán mọ́ pa ìwọ omi tó wá gbé ọwá sí ẹ̀ǹkúlé ah, àti ẹ́ ti bọ́ lónìí lìyàkú náà láwọn àzà so nítorí náà obìnrin tó bá lo pàfúùmù in tí ó fi lò náà ni pé káwọn ọkùnrin so kọ́ni ká ah, pàfúùmù yẹn ti dùbáyé fàfúmù yẹn débẹ̀ o gbọ́ fàfúmù tí alájà yẹn lò àti mọ́ọ̀sì lánàá fìtínà tó dálẹ̀ kò sí ṣe kí ni o àwọn èèyàn tó gbé lọlé wọ́n tó ń discuss ẹ̀ wọ́n tó máa kọ ẹ̀sẹ̀ ẹlẹ̀ fún ọ lọ́sàlọ́ sàlámù wà láàfíà náà mọ́jẹ̀mú àkọ́kọ́ nìyẹn mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì allah takuruja mutabarija tambisina aoliba wọ́n ní kò gbọ́dọ̀ jáde lẹ́ni tí ó ń polówó nǹkan tí wọ́n ní kó fi pamọ́ tó fi ń ṣe anímọ̀sàun gbogbo aṣọ tí wọ́n bá dọ́sọ̀ sí bóyá wọ́n dọ́sọ̀ sí àbí wọ́n kẹsọ̀ sí tóbìnrin bá wọ̀ wọ́n ní kó gbé jẹ̀lìbáàbù kó gbé bò ó lórí mọ́lẹ̀ kí jẹ̀lìbáàbù yẹ kó kó kọ́va rẹ̀ gbogbo nǹkan kí nǹkan pátá tóbìnrin bá lò ó lo kàlíkàlì ní owó gbogbo torí ó lò ó lu mú ní owó lu ẹnu ní ó lu ahọ́n gbogbo torí ó ìfẹ́ ìgbẹ́jú gbogbo tó rí ó lu nínú ojú rẹ̀ ó ṣe kí ni o kò gbogbo ẹ̀ tó bá ti bó kálás ẹnìkan ní sáà ṣe obìnrin lè lu àárín ní kọ́rọ̀ yìí ibi tí ibi tó jọ yìí òun méjèèjì papọ̀ pé tí obìnrin lè lu tí ó wà kí tí ó kí kíní tí ó kí ẹ̀gbàmú ìfọ́ àtàbír tí ó kí ẹ̀gbàmú tí ó kí síbẹ̀ mo ní ó lè ó lè lú kódà ó tún lè lu nǹkan míì tó bá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kámọ́ ti gíní o ká mọ́ so kásá ti mọ́ rì táà bá ti rí kọ́lá kásá so táà bá ti náà ni àdánwò kó mọ̀ jà á rí ó lè lu mú ó lè lu gbogbo tó bá rí olú kódà ó bá lè ti kíní bọ inú ẹyin jù rẹ̀ tí ọ̀pá láti ní kópa lára bá ó ti yé ẹ̀hẹ́n lọ́lẹ́ lómi tí wọ́n lu ìpé ìpèjú báyìí wọ́n tó lu gbogbo ẹ̀ gbogbo bí ẹ bá dúdé ẹ sáàbò ìyẹn ló wà most important so zina ẹ̀ṣọ́ wọ́n ní kẹ́ ẹ fi ẹ̀ṣọ́ yín pamọ́ ọlọ́run bá sọ wípé wala yadribuna bi arjulihinna liyu'lama ma yufina min zinatihinna fatubu ila Allahi jami'an ayyuhal ní wà láyé iná ẹ má máa fi sẹ́ńwẹ́lẹ́ ìgbásẹ̀ tẹ́ bá lò ọlọ́run ni ẹ mọ́mọ́ fẹsẹ̀ yẹn jẹ́lẹ̀ sódà káwọn e, àwọn àjìnà bí mọ́mọ́ mọ̀ wípé nǹkan ń bẹ níbi ẹsẹ̀ yẹn ẹwò kan ṣé ọlọ́run ọba tó ní kán mọ́ fi ẹsẹ̀ jẹ́lẹ̀ tó ní wàá sọ wípé kán mọ́ tàdíréke níwájú kámẹ́rà ṣé ọlọ́run ọba yẹn ó wà mú sẹ́bàd ó wà mú sẹ́bàd jídàn ṣé ọlọ́run tó ní tẹ́ bá lo ẹ̀gbà ẹsẹ̀ ẹ má mọ̀ fẹsẹ̀ gan ilẹ̀ inú ẹsẹ̀ àti ìdí èwo ló sí nọ́tùlù fitna jù ní méjèèjì ṣe bí ìdí ni tí ọlọ́run bá iná wà pé ẹ mọ̀ jùdí yẹn láti kámẹ́rà ìdájọ́ orin lọ́wọ́ àwọn àfà olórin ìdájọ́ lọ́wọ́ àfà ń sọ kó bora jà ń náà jẹ wọ́n ti dòdò wọ́n lè sọ nígbà tó bá bèèrè lọ́rẹ̀ pé kígbàjó orin tó làmọ́ná sọmọ̀ pá láti tọ ọmọ látọ̀dọ̀ ẹ̀ lóṣòó sọmọ̀ pé aláti ẹgbẹ́ kí ni ó lànà aláti lànà nu so kálukú àwọn ń lọ wọ́n kó wọ́n wọn àmọ́ yàtọ̀ tí ń bẹ láàrin ṣírù àti algina láyé faríkú lábẹ́ ìnàkùnmá wọn àmọ́ yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì tó wọ́n ń tà ń gbé ogun ẹ̀síra ń gbé ogun ẹ̀síra sọ́lọ̀ tó ní tẹ́ bá lo ìgbàsẹ̀ pé kẹ́ mọ́ bẹ̀rẹ̀ janlẹ̀ sọ́lọ̀ yẹn níwà sọ pé kẹ́ mọ́ ṣe alkoinat àwọn alájọta lábàmọ́ sí ní koinat nínú àwọn àpẹẹrẹ kìámsáàlì ìtìkásùl koinat àwọn yóò mọ ayé àwọn obìnrin tí wọ́n mọ tí wọ́n mọ ṣe àjò táwọn mọ fún wọn polówó ọjà ẹ̀ ti rí wọn ẹ̀ rí rí close up ìsáná nine nine mtn wọ́n ọ̀kọ́ ya wèrè náà wọ́n bá dẹ̀ jó wọ́n bá jó fifteen hours lójúmọ́ nígbàgbó mẹ́fà bá lù wọ́n fọ́ ní one thousand five hundred naira deliver ah òfò ṣe obìnrin tí ò lẹ́sìn òfò ó ṣe obìnrin tí ò lẹ́sẹ̀ wallahi 1500 ládúrú ijó yẹ la ilaha illallah nínú oòrùn lásàlásàlámọ̀ àyà jẹ́ obìnrin tí ò lẹ́sẹ̀ wallahi 1500 naira ah ijó rẹ̀ wákàtí mẹ́ẹ̀dógún la ilaha illallah Allahu musta'an àtòtútù àtọyẹ́ àtòrú àtòjò wọ́n sàmọ̀ ẹjọ́ lọ ní tí ọlọ́run tó ní tọ́lá lo ìgbàtẹ̀ tọ́mọ́ fẹ̀sẹ̀ jẹun ilẹ̀ so ni ó sọ wípé kọmọ tàbíléke wájú kámẹ́rà abadan kálà inna Allaha la ya'muru bil fahsha ìbàjẹ́ ni ọlọ́run ọba kìí sí pàṣẹ ìbàjẹ́ ọlọ́run ọba kìí fáṣàn ìbàjẹ́ kìí fún rọ́bà kìí fòǹtẹ́ lu ìbàjẹ́ so eléyìí gbogbo ni kí ó fi jẹ̀lbábà rẹ̀ kó fi kọ́bà rẹ̀ kó fi bò ó bákan náà Allah tattakhidha wasata tariq mamarran laha bal laha janibayha tóbìnrin bá fẹ́ mọ́ obìnrin tí ń lọ mọ́sálásí mọ́sálásí náà sọ ó fẹ́ lọ jọ́sìn fọ́lọ́hún lọ mọ́sálásí wọ́n ní ẹ má mọ́ rìn láàrin ọ̀nà mọ́ ẹ̀gbẹ́ ọ̀nà ní kẹ́ẹ̀tì mọ́ rìn ẹ̀gbẹ́ ọ̀nà ó ti yé ẹ máa lẹ̀mọ́ gànà rìn ní ohun ẹ má ní àárín ọ̀nà mọ́ torí pé tẹ́ bá ń rìn ní àárín ọ̀nà ojú ó sọ̀dá yín hikma tó àbẹ̀ náà nìyẹn tẹ́ bá ń rìn láàárín ọ̀nà ojú ó sì kí ni ojú ó sọ̀dá yín pẹ̀pẹ̀ tọ́kùnrin tán bá ti ọlókè báyìí tó ti ọ ọ̀nà àárín ọ̀nà mọ́ bákan náà Allah takhruja illa ní sọ́lá aw ilmin la tahsuluhu illa fil masjid obìnrin ò gbọ́dọ̀ jáde ńlé àgbójẹ́ pé bí a fẹ́ lọ kírun tàbó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan tó yẹ pé ẹ̀kọ́ ẹ̀sìn yẹn inú mọ́sálásí náà ló ti lè gbà gẹ́gẹ́ bí halakot ẹ̀yìn míì tó wà múlé hà tó jẹ́ wípé wọ́n lè ṣe ìnáàbà obìnrin yẹn níbẹ̀ ju pé kó lọ náà lọ ó ti bóyá ó fẹ́ lọ ra ta ó fẹ́ lọ ra kìíní kan tàbí kọ́kọ́ rẹ̀ mọ́ ní kò kárí pé à ń bá wúmura gbogbo nǹkan ẹ̀wọ̀n káwọn ọkùnrin míì gbogbo táwọn ìyàwó wọn ó lò nulé pátá yányán ọkọ náà ní ọ̀rà gbogbo ẹ̀ ọkùnrin míì kò ní kò kárí tó bá yẹn ọkùnrin míì sì ní kò kárí ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ò gbà bẹ́ẹ̀ tó bá ti lọ lẹ́yìn àsùnbà yóò kù dàgbò mẹ́jọ àbọ̀ alẹ́ kó tó dé ó dàbò mà àwọn ọkùnrin kan jẹ́ pé tán bá ti lọ bí iṣẹ́ báyẹn wọ́n mẹ́sọ̀ pé àwọn tíṣà ìkáwọn tó kùn bíṣẹ́ àsùnbà nìkan ni wọ́n kìnnú zuri asiri nandri ìṣà ibiṣẹ́ ni wọ́n ti fi wọ́n ń sálámọ̀ ìṣà ìbáyìí ilé ya so wọ́n ń délé báyìí so irú àwọn tí wọ́n bá jẹ́ ìyàwó fúrú àwọn ọkùnrin bẹ́ẹ̀ ó lè mọ́ rọ̀ wọ́n lọ́rùn láti sọ pé àwọn náà ní mọ̀ bá yàwó wọn ra gbogbo nǹkan so tí ò bá sí tí ò bá sí badi tí ò sí alternative òkóbìnrin yẹn jáde kó lọ ra kó sì padà sínú ilé rẹ̀ tó ti yé kó ṣe kí ni o kó padà sínú ilé rẹ̀ wàkọ́ná fi buyutikunna wàlá tàbàrọ́jìnà tàbàrọ́jà ìjáhìlì yájìlì hùlà ọlọ́ni ẹ ẹ jókòó sí kíni o ẹ jókòó sínú ilé yín yá àyúwà nọ́mùlì udukulu masakinakum la yahtimannakum sulaimanu wa junuduhu wa hum la so ẹ jókòó sínú ilé yín ẹ jẹ́ kí ilé yín ó ṣe kíni o kó gbà yín kó tó yín kọ́lọ̀un kó bá yín fi àlùbáríkà sí ìjókòó sí ilé yín náà o kẹ́ lè mójútó àwọn ọmọ yín àti àwọn ọkọ yín nasallallahu salamu wa tawfiq bákan náà ìpìlẹ̀ ó ní kí obìnrin kó ní àkólé kan ṣùkúùkù zauj ṣùkúùkù àwọn ẹ̀tọ́ ọkọ rẹ̀ kó lákòólé kan rẹ̀ àwọn ẹ̀tọ́ ọkọ yìí ìlákòólé kan rẹ̀ yìí ìtí ó fi rọrùn fóbìnrin náà ni pé kó jókòó sí inú ilé àbí ọkọ tó lọ bílé látàárọ̀ tó délé tí àwọn gan sì wà ní ọjà rẹ̀ kẹsàn tí ò báyàwó ń bẹ̀ ta ni ó sì rí àárọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ àti ẹ̀mọ́ délé ìyàwó yóò bá bọ́ sọ yóò bá sí fílà yóò bá bọ́ bàtà yóò bá òun náà ni onífáì lónìmọ̀ fúrú bí ọkùnrin náà ni mo ti gbogbo ẹ̀ lẹ́yìn tó ti lálà sí lọ látàárọ̀ ó délé ìyàwó náà ti gíní òun náà ti lálà sí lọ subhanallah ìjó lọ wá fẹ́ ṣètọ́jú ọkọ ìjó wá ni ó gba nǹkan yẹn tóbìnrin bá jókòó sílé ó ti yé yóò rí àwọn iṣẹ́ olóore ṣe ní abala ibi tí à ń sọ yẹn dáadáa ó ti yé abú sómi gbóná lẹ́fẹ́ bù ẹ̀ ní abómi tútù kò tí bá ń pè já tú salad sílẹ̀ tẹ́lẹ́kọ́ fi ẹ̀rọ rúná kó tó di pé máa gbóúnjẹ wá nìkan nǹkan kan ìgbà wo ṣẹ́wọ̀n kó bìnrin láyẹ pé ọjà ló bá dé aago mẹ́fà àbọ̀ ọ̀dájí mo rí àwọn ẹlẹ́yà ní ọjà ọba ó sì ń bẹ̀rọ̀ bìkàbà aago mẹ́fà àbọ̀ mo fẹ́ lọ sẹ́ǹdì oyin sí èkó six thirty mo ìtìfẹ́ bá mọ́tò tí bí nọmba three àti nọmba four tí ó gbé tọ́nu so that ẹrù mi ò dé dé kó six thirty ẹlẹ́hà ní ọjọ́ ọba inna lillahi wa inna ilaihi raji'un kí leléyìí ṣe ń bì wọ́n fẹ́ fò lókè wọ́n fẹ́ gun bàálù wọ́n fẹ́ ra bàálù wọ́n fẹ́ ra jẹ́ẹ̀tì wallahi ẹ̀ lé níjú tọ́lọ̀ bá kọ pẹ́ nì lọ nítọ́lọ̀ bá kọ fún yín náà lẹ́ẹ̀ni ẹ lè ní tayọ rẹ̀ wallahi èyí tó dájú nìyẹn èyí tó dájú nìyẹn àwọn ọmọ ń dàgbà wọ́n sì ń dàgbà sínú ọjà ọba náà àwọn ọmọ yín náà ń dàgbà ẹlẹ́ aláwọn ọmọ náà àwọn náà tó dàgbà wọ́n dàgbà sínú ọjà subhanallah ilẹ̀ amọ́ta tó gbúdọ̀ mọ́ lọ́bẹ̀ o tó gbúdọ̀ mọ́ lọ́bẹ̀ ó yẹ ká pèrè àwọn gbúdọ̀ mọ́ tó bá ń ṣe kútúbà júmọ́ àbáyìí gbogbo òfin ẹ̀sìn tó rọ̀ mọ́ tìjára pátá láti gojúmọ̀ wọ́n sọ gbogbo ẹ̀ wọ́n sọ sódò ìmọ̀ mú tó tó àbáyìí àwọn ilé àwọn tó máa fi ah, ààrẹ ìjẹ̀lẹ̀ bá bẹ̀rẹ̀ ààrẹ ìjẹ̀lẹ̀ ah, bá bùṣẹ́ wọ́n tó máa rojọ́ rojọ́ ọjà wọ́n tó dá ẹjọ́ sílẹ̀ nídìí ọjà tó yẹ pé ni àkíyì

dákẹ́ mọ́ pariwo mọ́ pàpọ̀dì lága fàmọ̀ lága ẹ bá wá ṣe ládùú yàkúnù làwú zúrọ irun eléyìí tó kí yẹn òjímọ̀ tó lò wá yẹn zúr ló bá dé lọ́dọ̀ ọlọ́run irun ládàá zúr ní ó ti kí ni ó gbà ni wọ́n mú lọ lé wọ́n pọ̀ nínú wọn mọ́ ń takọ́tọ́ rìkọ́bà náà ó dé lẹ́yìn ibi táyé wà ní ẹ̀ o jókòó ẹ̀ síbẹ̀ ó wá ń fọwọ́ ó wá ń forí ti àwọn èèyàn láì pé ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn ó ń la tan ó ń gbà àwọn kọjá ó fẹ́ lọ lọ́bì ní ìwà ìmáàmù nìkan ló láyè mọ́ta sí làdáàdì tó láyè mọ́ta sí ìmáàmù nìkan ló láyè mọ́ta sí ni wá ń fọwọ́ ro torí àwọn èèyàn láì níta láì níta láì anábì ní pàmò ń takọ́tọ́ ìkọ́ ẹn bá fọwọ́ torí àwọn ìsìnkà bá ṣe sọ́sọ́rọ̀ fọ́mọ́ sí jímọ̀ kọ́ ló mú lọ lé o zúùrì ló mú lọ lé ó kan sọ́hí kàrájà àìrìnrìnda ìwọ jímọ̀ kú lọ́rùn rẹ̀ kò sí ṣkáàd ṣùgbọ́n ládà rẹ̀ àgbàdà zúùrì yẹn fọ́ bẹ́ẹ̀ anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹwà ara rẹ̀ lẹ́ra lọ́jọ́ jímọ̀ kò sí wọn gbọ́ túbà wọn kan ìrún gan wọ́n máa gan ni Allah wọ́n máa gan ìrún ni musíbà musíbà ni Allah musíbà ni kìí ṣe tàtọ́ wúrù dáadáa o Allah kìí ṣe tàtọ́ wúrù dáadáa musíbà ẹ̀sìn òun ni níbi pé àwọn ọkọ ẹlòmíì inú wọn náà inú wọn àárín ọjà ń náà ni wọ́n ti ta ráìsì ewé fún wọn táwọn náà ó jókòó sẹ́gbẹ̀ẹ́ gànà tí wọ́n mọ̀ wọ́n rẹ̀ sì jẹ́ nínú ewé ha ah, inú ọjà lọ́kọ́ ó ti jẹ wàárọ̀ ni yóò ti jẹ tọ̀sán ó ti yẹjú tàbí nàkan tó kù ó kàn lọ wó kalẹ̀ lé ó kàn lọ sùn ní subhanallah so irú àwọn obìnrin wọ̀nyí ẹ kí ni wọ́n rí àyàwó náà fẹ́ ṣe fọ́kọ inú tẹ́lifíyà gan inú tẹ́lifíyà ọmọ gan wọ́n dànù wọ́n dànù inú tẹ́lifíyà lẹ́nìkan kọ́ ọmọ rẹ̀ létí ní ilé dárùsúnà wọ́n náà wá fọ́mọ ẹlẹ́gba wọ́n ní ìyá rẹ̀ ẹlẹ́yà ní ìyá rẹ̀ wọ́n náà sọ pé kí ló ń ṣe ètò ẹ̀sìn yẹn gan tí bá wá jábà ní <laughs> mo <laughs> ẹwọ nǹkan láwọn tó ṣe wípé àìrójú tọmọ rẹ ìmójútó ọmọ rẹ ló kó àìrójú bá wọn àbí ìmójútó yín wa kọ́ ló kó àìrójú bá wọn ló kó àìrójú bá wọn náà ó ní almaskúrù láyù ṣágàn mìtàlùhù almarhùn wal musabbal àìbẹ́ẹ̀kọ́ ni almaskúrù láyù ṣágàn ẹ bá ti bísì kò tún gbọdọ̀ bísì mọ́ àìbẹ́ẹ̀kọ́ tàbá bísì pẹ̀lú ìtàtúrẹ́ bísì pẹ̀lú nǹkan míì fi nafsul waqt hada mustahil lè yóò possible so kò lè mọ́ rí bẹ́ẹ̀ torí pé wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ ó ní òkèlè ẹwọ́ ẹ̀ sí ní ìsàlẹ̀gún òdọ́gbà ìsàlẹ̀gún òdọ́gbà sallallahu alaihi wa sallam so ríáyà àkólé kan ọkọ̀ àwọn obìnrin tí wọ́n bá máa ń jókòó sílẹ̀ pé ilé gangan nílé wọn níbi ìdókò wọn ẹ̀ lè fi wé àwọn jambaba jambalalala àwọn obìnrin kan nù jambalalala jambaba hmm. sàrábà lè fún àsùnbà fòkì wọ́n ti yọ lọ lókùdàgún mẹ́sàn alẹ́ ọdọ́dẹ́ ẹ̀dàkùn ọpá ti ẹ̀wálé afẹ́ àsùn pẹ̀lú là rírọ́ ni abẹ́ sanra náà ló lọ fa mi kò síbà ọlọ́mọ jàrí kò sí dédé tí mo ti lọ látàárọ̀ láhàúlà alágbọ́ta ìnàjìlá lọ́sọ́lá sàlámù ọ̀tọ̀ọ̀fì ọlọ́run kó sàánú akódójú wa ọ̀rọ̀ ẹkún ni o àbírẹ́rin o ọ̀rọ̀ ẹkún gbáà ni ọláàdì ẹni tó bá bà ló mọ́ o nǹkan sí wọ́n o ẹni tó bá bà ló mọ́ nínú hadithi nínú àwọn mọ́jẹ́ ok náà nínú àwọn fíkùl hadith tí a ń ká lọ o náà ni wípé la yahillu lil mar'ati an takhruja min baytiha illa bisidan min az-zawj aw ar-rajul kò lẹ́tọ̀ọ́ fóbìnrin láti jáde nínú ilé àfi kó gba ìyọ̀ǹda kò lẹ́tọ̀ọ́ fóbìnrin láti jáde nínú ilé àfi kó gba ìyọ̀ǹda ìkan náà àfáwà ọlọ́nkó bá sí dáadáa fún wọn àfáwà dáadáa ni wọ́n hafizahullahu ta'ala wọ́n ní àwọn ìyàwó àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n mọ̀ gbogbo òde téjìkéyìí obìnrin ó bá lọ nú ilé 24 hours notification ó gbúdọ̀ wà lẹ̀ èyí tó yẹ pé ara rẹ̀ fọ́lá wọn ń sùn ní tó sì fẹ́ lọ òde kan lọ́la ẹnu géètì ni ó dùn sí táwọn òfìdé tí ó sì fi ó ní kí n gbàrúdá pé lọ́tùnla mo fẹ́ mo fẹ́ lọ àkíkọ ìyá ní mọ́ mo fẹ́ lọ bẹ̀ lọ́tùnla mo ní kí n gbàrúdá kí n sọ fún yíká lẹ́lẹ̀ pé ok ok ok torí pé táwọn bá fi lè lọ́wọ́ yàrá ẹni tó orún kàn tí ó fáwọn ní information yẹn lọ́jọ́ kejì mo lè ga ní information yẹn òwò àwọn onígbà yes wọ́n sì rí àwọn ìyàwó wọn àwọn náà ṣe rí èèyàn mọ̀ wà fún níwà mọ̀ wá ọkọ fọ́kọ òní jẹ́ mo rí ìdíjókò nílé ọkọ <laughs> mi mọ̀ wá ọkọ fọ́kọ òní jẹ́ pé mò ń kọ lẹ́tà sílé bàbá mi <laughs> pé ọkọ bá ti mọ̀ bíyàwó bá ti mọ̀ ọkọ rẹ̀ wà lẹ́kùn ní sí wàhálà yá àbúrò ní láìpẹ́ àbúrò ní láìpẹ́

tó bá sọ fún ìwọ̀ ọ̀rẹ́bìnrin rẹ̀ obìnrin wà sọ fún ọkọ rẹ̀ ìpétọ̀ àbú wọ́n protest wọ́n fẹ̀hónú hàn ẹ̀hónú náà fi na pé ṣé yíò sì rọgbọ báyìí yóò rọgbọ yóò ti mọ̀ pé ọkọ rẹ̀ obìnrin kan kò lè wọ́ wálé àfi kí obìnrin tó fẹ́ wọ́ wálé níjọ́ mẹ́rin yẹn kó ti sọ fún ọ kí wọ́n náà wá gbàǹdà lọ́wọ́ ọkọ rẹ̀ tó tọ̀ kúmù lágbàtà sọ fáwọn fẹ́ wá ó rẹ̀ bá fi yọ̀ǹda lẹ̀ pé bísmìláì kí ziyara yìí kò sí ṣkáàlì tọkọ láwọn pé òun ò yọ̀ǹda kò yọ̀ǹda ní oṣù wàhálà tó bá kan lẹ̀kùn tó ń pọ́pá èèyàn sọ̀rọ̀ nulé tí wọ́n dẹ̀ sílẹ̀kùn fún ẹ bàbá sọ fẹ́ pé à ẹ mọ́ wọlé ẹ padà wá àfẹ́ pàdédò lásìkò yìí ìyẹn ò sí wàhálà kankan nù ẹ̀sìn náà ni báyìí láti lára fún mérí jù ú sáré jù ú kú wá sí aláfẹ́ ọlọ́run ìyẹn náà ló wà òkè jù fún yín náà ló dájú fún yẹn padà kò sí wàhálà ìmọ̀ dáhùn sálámọ̀ ẹ padà nídìí yín kọ́lọ́sì ṣùgbọ́n gbogbo àtàwọn ìbá ti fẹ́ implement ní súnà kan báyìí ara ọ̀sà mọ̀ ní wa ní pé bí ìgbàtẹ́ fi wọ́n ní sọ́ọ̀tì wa irú wọ̀ sí òní ẹ ẹ mo dé nulé ẹ mo sálámà ó dáhùn ó sì ní kí n padà kó wọn gbàlejò muslim subhanallah sunni alisunna adẹ̀kúrẹ́ ọlọ́mọ ìyá tẹ́sì náà nìyẹn ìwọ gẹ́lẹ̀ sí òye bẹ́sì bá yí ọ ó mọ̀ ìgbé gbogbo nùsùsẹ̀ náà láàmọ́ lo gbogbo ẹ̀ láàmọ́ lo lágbájá mi ìfẹ́ rí inú ilé mi ìwọ ni kó o mọ sáì tó fi sọ fún wọ́n sọkọ̀ rẹ̀ dìyàn burúkú lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé àbúdíkẹ́ mọ́ wà lé àà ọbẹ̀ rẹ̀ dìyàn burúkú lójú àwọn èèyàn nù ìwọ ni kó o mọ sáì tó fi sọ fún pé à pé àmọ́ bí o nǹkan kan ìwọ lọ lo bó ṣe lo táwọn ríyà tó fi excuse ara rẹ̀ so in tọ́kọ̀ rẹ̀ bá ti fẹ́ lóhun tí wọ́n gbà tí ó bá ti ká láfa àtọ́lọ́run àti tànábì ó náà ní kó bá fẹ́ ó lè bá rí ìdíjókòó nílé ọkọ rẹ̀ gẹ́mì rẹ̀ ó lè gùn lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ wàhákàdà so kọ́nà ọba àlégọ́lá kó sànù àkódótù wa àbú ó ní kí n sọ fún mọ́tẹ̀ àbí kí n sọ fún nígbà tẹ́ lọ́mọ pé àbíkọ ọmọ kì ní pé òní ní pé bá mú jẹ́ tó àmẹ́gan àwọn obìnrin kan nù pé mo ti wà ń bí àkíkọ̀ yẹn gan pé pàtẹ́lù láàárọ̀ mo gbàgbé àwọn obìnrin kan náà nìyẹn kọ́lọ̀mọ́jà wọn níyàwó orí pé ìkòkò o ọlọ́mọdé àríwọ́yàwó ọlọ́mọdé àríwọ́yàwó obìnrin tí ó dé òde ìkánà àfá wa wọ́n bá wọn ní obìnrin yẹn wá fẹjọ́ sùn wọn òtàtù wá ń bèèrè lọ́wọ́ obìnrin pé kí ló ṣe ló ṣe ó ní òun lọ Àbújá pẹ̀lú flight fún òbàyàndá lọ́wọ́ ọkọ yẹn wá wálé tó dẹ̀mọ̀ pọ́kọ yẹn máa wálé láti ibiṣẹ́ normally tó bá lọ sí ibiṣẹ́ tó bá lọ ní monday ó máa dé ní friday nírọ̀lẹ́ bọ̀tún olùkó ó ní assignment kan ní ìlú tó ń gbé yẹn ọkọ yẹn ní assignment ń bẹ̀ padà láàrin tuesday sí wednesday so bùkátà fèdè tó kó wá sun ilé ó délé bá ń ta ló bá pè é ibo ló wà pé òun sáré wá ṣe nǹkan lábùjá pé kódà flight ló gbé wa à ó lọ àbújá ilé ni mo wà músàdì pé mi ò rí ẹ ta ẹ má bínú di ẹ má bínú kà bẹ̀rẹ̀ ìdà rẹ báyẹn náà torí kó mọ̀ pọ̀pọ̀ òun ní pọ́lísì ó dẹ̀ mọ̀ pé tó lè ṣe bẹ̀rẹ̀ ìdà rẹ báyẹn náà máa kà ó máa kà ìdàtọ̀ láti ní ìtọ́lọ́ pé bẹ̀rẹ̀ ìdàtọ̀ láti ẹ̀bá yẹn náà mọ́ káàntì ẹ̀bá yẹn kò yẹn lọ so umu yẹn wá wá pé gbàdàrí bá ìtọ́nà àwọn stars wọn pé kán bá òun intercede ó ní ìdí intercession ó ní ìdí ṣàfáà ó fẹ́ kán bó sì pẹ̀ ustaz wá pé àbúyẹn ṣẹ́wọ̀n pé ọ̀rọ̀ àwọn obìnrin àmọ́ ṣe sùúrù náà ni ìbéèrè àkọ́kọ́ tí àbúrò ẹ̀mọ́ kọ́bìnrin pé ustaf sẹ́ẹ̀ lè gbarú ẹ̀ kò wá dogun báyìí ustaf wo ni ó wà gbarú ẹ̀ pé ustaf sẹ́ẹ̀ lè gbà ẹ lè gbà kẹ́ẹ̀délé tí mú sọ fún yín pé òun ti gbé flight òun ti wà lábùjá <laughs> látòdí ìyẹn ní èkó òun tó alábùjá òun gbé flight làbújá ìsáàṣẹ́ ilé gbarú ẹ̀ mo ní ìsáàṣẹ́ alẹ́ ìsáàṣẹ́ ní àwọn kására ní o because obìnrin pọ̀jọ ọkùnrin lọ <laughs> eléyìí dídí òtọ́ ọ̀rọ̀ there are many fifties in the ocean on court ẹja tí ń bẹ ní odò táà tí ìjẹ ó ju eléyìí tí a lọ obìnrin tọ́rọ kó bá parí ìdá rẹ̀ kó ọlọ́run orí olórí ò bá tọ́jú àwọn ọmọ rẹ̀ èbí ńgbà sáré àbáwọlé sí ìwé àwọn ìyàwó tó ń bùpọ̀ náà dáadáa náà ni téèyàn bá bá ti mọ̀ wá ọkọ rẹ̀ ojú ní ọbẹ̀ tí bá lè létí jẹ ọkọ mi kò nítumọ̀ o kò nítumọ̀ o kò nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ o kò kàkún o normal thing náà ni o nọ́mákì náà ni àwọn mùdírù wa àfihàn òlà wọ́n sọ kí sọ̀kan fún wa ó ti pẹ́ díẹ̀ báyìí wọ́n lọ wọ́n lọ bá nìkan lálejò wọ́n gbà tán wá dé ilé ẹni ẹ pé ìyàwó rẹ̀ kàn dé níbi 9:30 ó lọ wo ó lọ wo bọ́ọ̀lù ebi àwọn òsáàzò jẹ lálẹ́ ọjọ́ yẹn ọkọ̀ ní wá ń lọ nílọ kìsì nílọ fọ́ ẹyin yóò dé ẹyin fún ọgbẹ́ ọjọ́ mo láwọn àlejò látàkùnrin ẹgbẹ́ ẹ ṣe ìwọ́n ló máa àlejò tó ní ìlọ́sètò fún wọn pé kò ní mọ̀ rí bẹ́ẹ̀ ṣẹ̀mọ̀ pé criteria tó fi fẹ́ràn àwọn obìnrin yẹn kọ́ fi fẹ́ àwọn obìnrin titiwa kò rí bẹ́ẹ̀ fẹ́wọ̀n pé ìyàwó gbogbogbò làwọn fẹ́ ó ti yé ìyàwó sáwọn yẹn fẹ́ ìyàwó standard pé ah, irú àwọn ìyàwó tá máa fẹ́ wọ́n gbọ́dọ̀ àwọn colleagues irú àwọn ìyàwó tá máa colleagues fẹ́ òun náà ni so ó lè lọ wo bọ́ọ̀lù tó kàn tí ó wọ lẹ́gí tí ó wọ ogun ẹ̀dí òfin tí ó wọ sportwear àwọn ọkọ̀ náà nìyẹn àwọn ìyàwó kan náà nìyẹn so ọkùnrin ní ipò ọkùnrin mi ó lè sì yáwó dẹ̀dẹ̀ fúta ń bẹ̀ yẹn tí ó rí kí á tó bá ti dé èkó kó pè ní tó fi ránṣẹ́ kò sí mádàm kò sí ẹ̀kan kò sí bá sọ́lọ́sọ́lámù wa anábì ní dayúùtù ní wà lìjẹ́ ni wọ́n ń pè wọ́n òun náà ló sí yàwó dẹ̀dẹ̀ fúta yàwó dẹ̀ sì wọlé sí mọ́tò o ó gùnlẹ̀ láyọ̀ o kò sí maram kò sí kankan dayut ni gbogbo ọkùnrin tó bá ti rí báwọn tí ò ní gẹ tí ò ní owú lórí àwọn aráalé rẹ̀ a dayut ni o tí ò ní owú lórí àwọn ọmọ rẹ̀ obìnrin dayut ni o ṣùkọ́nà bàlíkọ́lá kó mọ́ ṣe wá ní dayut bákan náà jawazul hilfan min gairi talabil islam nínú hadith ya kọ́ńbẹ̀ pé èèyàn lè búra láìsí pọ́sọ pé kéèyàn búra tó wallahi lanamna'ahum mo a máa kọ̀ fún à ń jẹ́ wọn lọ́mọ́tàṣì torí pé tí wọ́n dá ìlàwùjọ ó sì rí kíni òkú ti ń pọ̀ bákan náà tàdíbù ni ọ̀rọ̀ sọ tẹ́nìkan wá arọ́dún èèyàn pé a ìgbà ọ̀rọ̀ yẹn o èèyàn lè àdábà kọ sọ so ìyẹn lè fi ìyẹn lè àdábà ẹni ẹ̀ wà fi ta'zirul walid waladahu wa in kana kabira nínú hadithi agbọ́yẹ́ gbà yí pé bàbá lè bọ́mọ wí kódà kọ́mọ yẹn ti bàlágà kó ti dàgbà tó gbé bìlá lè sọmọlé òun náà ti níyàwó nínú ilé bàbá rẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ ó sọ kára fẹ́ àlóhùn jẹ́ wọn lọ tó ọmọ dàgbà kò kọjá àbáwí tó fi kú ọmọ ọlọ́mọdé lọ́dọ̀ òbí rẹ̀ òbí rẹ̀ ń bọ́ ọ̀sọ̀rọ̀ bí ah, ah, ah. <laughs> dáàdì sẹ́wọ̀n kébì ní ìsọmọdé sá níwájú àbá tó bí ọ tó fi kú tí àbá rẹ̀ ó fi kú ọmọ náà lọ́mọ jẹ́ ó lè dàgbàdàgbàdàgbàdà kí orí ò ní padà dìdì kò pọ́síbù ọmọ náà lọ́mọ ọmọ jẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ so èèyàn lè àdábà ọmọ tó bá wà tí ó ìwà tó kù díẹ̀ káàtó èèyàn àdábà yóò kọ́ lẹ́kọ̀ọ́ pé wọ́n ìṣe báyìí bákan náà tàdíbù alim nílùú mùtàálìmì ìbàdámínì ìsú àwìlìjàfà tí ọmọ akẹ́kọ̀ọ́ tí a gọ̀ tó bá jẹyọ látọ̀dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ àbó ṣe ìta adab so àfáà lè olè àdábà rẹ̀ àfáà lè àdábà rẹ̀ gbọ́kọ́lọ̀ ọba nìkan lákóṣà ní wa lónìí àwọn ọmọ àwọn ọmọ skul wọ́n ti ń dènà bí àwọn teachers wọn àwọn ọmọ náà wọ́n ọlọ́run bàlẹ́jọ́ lákóso ànúwà albáríkà àwọn náà fi ń ta ní ẹ̀ o bákan náà wà fí ìrọ́dù aláàfáàbì tààfin wà tààfin àkìlìyà yìí ìkan nínú àwọn fílàpù àwọn ẹ̀tìzáàl àwọn mọ̀fẹ́sílà wọ́n máa ń pè wọ́n ní àfáàbù tààfin wà tààfin àkìlìyà yìí lọ́dọ̀ ti wọn èyí tí làákà ìbá sọ pé kò dáa lọ́dọ̀ tí òun náà ni ò dáa kódà tí náà sọ pé nǹkan tó dáa ni so ìkan nú àwọn fíráàkù nú àwọn mọ̀tẹ́sílà òun ni àwọn yìí látàwà ní level akọ àtìdìrásà àwọn fíráàkù yìí nígbà tá à ń ṣe àdìyánu wa fíráàkù ní level ní azari so hadithi rọ́dù ló jẹ́ fún wọn torí pé òun múráyù wàfíhì rọ́dù aláàmán yóò kọ́ dìmù kìyàsá alànà hadithi agbọ́yé ń bẹ̀ wípé ìdé sí ọ̀rọ̀ padà fún àwọn tó ṣe wípé kìyàs kan fọpọlọ jọ nǹkan ó ti yé lẹ́gbẹ̀ẹ́ nọ́sù kan fẹ́ fi da wípé ọpọlọ wọn yẹn ní òsè kíni o ní ó jókòó tí nọ́sù ṣe kíni o nọ́sù wà jókòó sí ní ó sí lórí fọ́dù ibn Umar ọ̀gẹ̀rọ̀tuhu ala sunnah wàṣídà ti tààzímí nìkọ́lì nàbí sọ̀rọ̀sọ̀lá níparí nínú hadithi agbóyé ń bẹ ọlá tí ń bẹ fún àfáwà abúláwọ̀má Umar àti gáẹ́rọ̀ rẹ̀ tó ní lórí súnà owú tí àfá abúláwọ̀má ní lórí súnà àti ìtẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam àti ìgbọ́lá fún ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n bá sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ilé ìtàwí tí ó ṣe ní ìbàdàgbàdàwà fún wa láyé ní sàárè àjọgbọ̀n kìíyàn subhanaka alhamdi ashalala ila ilẹ̀ àdá èyí ìgbòho àwọn àbábù